خير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أرجو الله سبحانه وتعالى أثر الله في محمد صلى الله عليه وآله وسلم àdúgbò tí a bọ́ wọn ká pada lọ àdá ọmọ bá wọn tó àdá náà nínú àdúgbò àwọn àdúgbò àti ìjọba wà ní ìjọba nínú ìjọba ìjọba ìjọba mi. àdúgbò ìjọba wa one thousand four hundred and forty two ẹ̀yìn ìjìlá abẹ́lúwa pẹ̀lú títẹ́ pé òun náà ló jẹ́ olùdíje olùdíje dáàbà ní ìjìlá wa òun di àkọ́kọ́ bẹ́ẹ̀ ni òun náà ti di ìgbẹ̀yìn òun náà ti di àjẹ́kùn àti ìpàdé báwọn láwùjọ náà ونقول السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته أرجوكم الله سبحانه وتعالى لا تنسوا إني أولى Ọlọ́pàá ìṣẹ́lá ti máa ń tó kí ọmọ ọmọdé ọdún ìgbàlódé àwọn akẹ́lẹ̀. Ó ń dáwọ́ pẹ̀lú àlàáfíà tí wọ́n ń wà ní àǹfààní lákòókò olóòrùn lákòókò ìgbàgbọ́ lórí àlàyé àlùfáàní èyí tá a ń bá wà. Àlọ́ ọba ìjọba ìjọba rẹ̀ ní pàtàkì ìjọba wà. فلا ولا ولا من بقعي اللهم صلبا تابعا اللهم صلبا من بقعي wọ́n ti jó orí wa lórí wọ́n ti jó bàbí ìdájọ́. a tẹ̀síwájú a bọ̀ sínú sóra yìí ọ̀nà ti sóra tó surat sóra tó lè káàlá èyí tá a parí láti sóra tí a ń kọ́ lónìí ọ̀nà ti sóra tó lè bá a ṣe àmì ọjọ́ sallallahu alaihi wasallam nígbà tá sallallahu alaihi wasallam buat wà nínú àyà tó jẹ nínú súrà yìí ó jẹ àyà lẹ́nu lọ́gbọ̀n àyà twenty six ọ̀nà ló wà mẹ́rin. àwọn ọmọ àti ìjọba bẹ̀rẹ̀ súrà yìí pẹ̀lú ìbéèrè ọlọ́run ọba àti pẹ̀lú ìsìnkà àwọn onímọ̀ nípa tẹ̀sí wọ́n ní ìsìnmọ́ ìgbọ́nà ọba àdúgbò láti bẹ̀rẹ̀ sí jẹ́ ìbéèrè yìí wọ́n ní lè tẹ̀sí ọlọ́run ọba àdúgbò láti fi wá nínú ẹ̀ láìsí wa láti jẹ́ káwà ìjà láti mọ̀ nípa tọ́lọ̀ ọba àdúgbò láti sọ ìṣúra yìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọlọ́ọ̀bá àdíjọlá ní hal àdáka àdíjọ lọ́ọ̀ṣíà ìjọ tí wọ́n bá yà nẹ́bí sallallahu alaihi wa sallam àdíjọ lọ́ọ̀ṣíà ọ̀rọ̀ nípa alọ́ọ̀ṣíà wọ́n ní alọ́ọ̀ṣíà yìí ismun ọ̀nà ọba àdìjọ́lá sọ ní alùbá àṣìlá nítorí pé ọjọ́ yìí ọjọ́ ńlá ni ọjọ́ ọ̀bẹ̀rù ni ọjọ́ tó jẹ́ pé títóbi rẹ̀ kó lè lágbára tó gbogbo ọ̀nà pátápátá òun náà lọ́jọ́ yóò kò mọ́lẹ̀ ọjọ́ tó máa ní òmíràn sí kankanmá òmíràn sí àdìrán kankanmá àbọ̀jọ́ tá a sọ yìí òun náà ni alùbá àṣìlá ọlọ́run bá àdìsẹ́ lájú ìfún wa nínú àwọn tó rábí tàbí tàbíwájú nípa dáàbì mọ̀ pé ọjọ́ yìí ọjọ́ tí ó gbogbogbò ọ̀sà dáàbì tó jẹ́ pé ọkàn òjẹ́ ní ní òní nǹkan ní àkọjọ́ náà ọmọ tòun tóun ọjọ́ ọmọ ìyá ẹ̀ wọ̀ omi yìí wá àbí ọmọ ni yóò máa ń sáfù yàtọ̀ bí yóò máa ń sáfù àbájọ bí ọ̀tọ́ ìbá ti yí ọba bí ọ̀dà ọmọ ènìyàn yóò máa ń sáfù ìyàwó ẹ̀ àtàwọn ọmọ tó bí ẹgbẹ́ ìgbẹ́ lọ́jọ́ ọmọ ikú ọmọ ìyàn táǹtọ̀ lọ́jọ́ kó táǹtọ̀ yìí ọmọ ìyàn kọ̀ọ̀kan ní tí ó mọ̀ jù náà rẹ̀ ní ara rẹ̀ lápùtí lápùtí bọ́ọ̀ kò tó fẹ́ bọ́ òun náà ni ó kò káàtà lọ́kàn ọmọ ìyàn òtí ẹ̀ nílá ti bóbi tó fi ń sáyé òní láti gbéyàwó tó ń fẹ́ òní láti pọ́mọ tó ń fi ọ̀rá kò ní rántí àwọn tí wọ́n jẹ́ àwọn tọ́nà ọba àdébọ́lá sọ fún wa pé àgbàgbé ara wa yìí táwọn sáfara wa yìí àwọn náà làwọn tá àkọ́kọ́ máa rántí tó rí bá kàn nígbà tá a wà láyé àwọn náà làkọ́kọ́ máa rántí bàtà fún bá dé pé bá fi wọ́n wá ẹ̀ kó o ní kí nǹkan kò tẹ̀ yá mi kí nǹkan kò tẹ̀ bá lọ́wọ́ bá mi ìyàwó mi ń kọ́ ẹ̀ ń sábà ní kankan tẹ̀lẹ̀ láburú á máa bẹ̀rẹ̀ ọmọ wa á máa bẹ̀rẹ̀ àwọn ẹ̀gbọ́n á máa bẹ̀rẹ̀ àbúrò ibi tọ́jọ́ ìlágbára dé ọlọ́ọ̀bá àlejò aláyẹ̀ ìjọba orí ẹ̀dọ́ orí ẹ̀dọ́ ọjọ́ yìí òun náà ni alùgbà àṣìyà òun náà lọ́jọ́ tó kà lé sáko ìbẹ̀rù ọjọ́ yìí yóò bo gbogbo ọkàn mọ́lẹ̀ pátápátá wọ́n ní anábì sallallahu alaihi wasallam anábì kọjá lọ́jọ́ kan anábì wá gbọ́ sí arábìnrin tá ń ka suratul ghashiya ọwá ní hàn àtàkà hadithul ghashiya ìjọ ti wá gbà ọ́ hadithul ghashiya ọ̀rọ̀ ọjọ́ ìgbàlùyàmà ọjọ́ tí ó gbogbo ọkàdáwì wọ́n ní ànábì sallallahu alaihi wasallam sọ pé na'am qad ja'ani ànábì ní bẹ́ẹ̀ ni òun ti kúrò nípa ẹ̀ ìró ọjọ́ ìgbàlùyàmà sallallahu alaihi wasallam nítorí kíni nítorí pé ìrọ̀ ọjọ́ ògbéra ti àmọ́ tá à ń sọ yìí èyí ti ní súra yìí nìkan ọlọ́run bá ti gbẹ̀rẹ̀ ti sọ ó ti ju ẹ̀rẹ̀ náà àwọn súra yìí ti ti inú Al-Qur'an láwọn ọ̀nà yìí ti ti sọ́lọ́run bá ti gbẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ ọlọ́run bá ti gbẹ̀rẹ̀ wá fún àwọn èèyàn sí méjì nígbà tí ìjọ ògbéra ti àmọ́ tá à ń sọ yìí bá dé méjì lè yóò pè sí ẹ̀rí pé àwọn súra tá a ti kà síwájú fúnra wa ọlọ́run bá àdéjọ láti gbogbo ẹ̀ láti méjì ń fi ọmọ ìyàwó méjì náà rí òpó mẹ́ta láyé tá a wà bẹ̀ yìí mẹ́ta la kí ní arímúfin ní òdodo àwọn ní wọ́n wà lápá ọ̀tún aríkébè yìí àwọn yìí wọ́n wà lápá òtún àwọn aláwọn tí wọ́n jẹ́ mùnáfíkì àwọn ni wọ́n jó láàrin méjì àwọn mùnáfíkì tá à ń sọ yìí àwọn ni ó fi dúdú wọ́n fi dúdú sínú wọ́n ma fi fún síta wọ́n máa pẹ̀lú àwọn ní mùsùlùmí àwọn máa ti bẹ́ẹ̀ lọ́kàn wọn ti búrò yìí mẹ́ta alákìtì padà wà láyé àwọn tó bá tí ọ̀gbìn àti ìyá àmà ọlọ́wọ́ bá láyé bóyá ọlọ́wọ́ bá ọ̀nà àkọ́kọ́ òun náà ni ojú ogun yàwó bá àwọn ojú kan bẹ tó bá ti jẹ́ ọ̀gbẹ́dà lè yáàmà àwọn ojú yìí kọ́ọ̀sì ààrùn àwọn ojú tí ó jẹ pẹ̀rẹ̀ ayé zẹ̀lì ìlà àwọn ojú yìí àwọn ojú tí ìyẹpẹ̀rẹ̀ ó bá wọn àbáwọn abúláyé fún Abbas radiyallahu anhuma wọ́n ní sáfíṣàrú àwọn ojú táwọn yìí wọ́n yẹ̀yẹ́ débi pé wàlá yẹ̀ǹgbà òhà àmàlù hà iṣẹ́ tí wọ́n ti láyé òní sáfà ní wọn. ẹ̀rí gbogbo ẹ̀dá tó wà láyé kò sẹ́ni tí ò ní ní dáadáa tó ti láyé. gbogbo àwọn kòkòrò náà àwọn náà máa ní bẹ́ẹ̀ dáadáa tó máa ṣe ẹlòmíín tó kọ ẹbí pọ̀ nù wa ẹlòmíín sáfà aláìní ẹni tí ti dáadáa wọ́n lẹ́nu ní dáadáa bí ó ṣe tí ó tún pọ̀ ju àwọn obìnrin lọ nínú àwọn obìnrin àmọ́ ìjọba tó náà ló gbọ́rọ̀ wọn jẹ́ òun náà ní àlùkòkò lè dá òun náà ní pé wọ́n pa nǹkan tó bá lọ sí àlùkò tààdá òun náà ní òun tó ti dáadáa títí láyé òun náà ní òun tó wúlò fún wa tó bá jẹ́ ọ̀gbẹ́dà tó yá ọlọ́run bá ti sọ̀rọ̀ mẹ́jọ ọ̀gbẹ́dà tó yá wọn dáhùn sọ̀rọ̀ tẹ́yìn bá ti rí ẹ̀ẹ́dìrì pé ìdààmú ti bá àwọn orí ọlọ́ọ̀bá àdìgbàláwá ní ààrẹ́lá tún náà ṣùgbà àwọn òtútà ń wí wọ́n ti wàhálà bá títí ayé yóò bẹ̀rẹ̀ wọn wọ́n ti wàhálà bó ti tẹ́tẹ́ yóò bẹ̀rẹ̀ wọn àwọn onímọ̀ nípa rẹ̀ sí wọ́n tún tọ́nà méjì lórí áàdìdàkùn náà ṣùgbà àwọn ọ̀sán nínú àwọn onímọ̀ nípa àjọ̀sí àwọn ọ̀sán ní àwọn nàṣọ́rọ̀ ni àwọn christian àwọn tí òkú ọlọ́wọ́ bá lè jọ lágbọ́ ẹrù nípa àwọn ìwà láyé áàdìdàkùn náà ṣùgbà wọ́n ti jẹ́ ti jẹ́ ti jẹ́ wọ́n làágùn wọ́n dà fún pàtàkì wà láyé àmọ́ tó ń tí gbogbo wàhálà tí wọ́n ti ń pàtàkì wà láyé yìí iṣẹ́ yóò ní orúkọ wọn lọ́jọ́ ìgbàlódé ààrẹ eléyìí wá ń gbogbo àwọn míì náà nínú àwọn tí wọn lójú ọ̀nà bá ọba ìjọlá àwọn tí wọn lè fi tó bá ti jẹ́ ọ̀kí láti rá mọ̀ àwọn ọba ọba ìjọlá ń rìn bẹ́ẹ̀ ibi wọn ti jẹ́ ti jẹ́ bí ẹni máa kún ẹ́ á rí omi wá rẹ̀ wá àwọn tó ń tí wọ́n ti ṣe tẹ̀lá náírọ̀n àríyá ó bá dídọ̀ bí dàgbé yàrá mẹ́ta ń sọ̀rọ̀ wọ́n ń wọ́n náà wọ́n ń jóná iná tó jẹ́ pé àríyá iná tí máa jó nǹka iná tí máa jó kékeré ọ̀nà ìwọ́wọ́ àwọn míì nínú àwọn onímọ̀ nípa àgbà sí wọ́n ní áyà yìí wọ́n ní gbogbo kèfè rí òun náà láyà ìbáyó àmọ́ iṣẹ́ tọ́lọ́ ọba àlíkẹ́ ládúgbò sẹ́yìn wọ́n ní kèfè sí ayé wọ́n ní tó bá dijọ́ ìgbìyà ìyá àmà náà ni ọlọ́run ọba àlíkẹ́ ológun wọn sẹ́sẹ́ iṣẹ́ tọ́lọ́ ọba àlíkẹ́ ológun wọn sẹ́yìn ara àyà tí ó jẹ náà ni ọlọ́run ní ámì lánàá náà ti bá nítorí wá ní pé wọ́n fi wá yóò fi wá rẹ̀ wọ́n àwọn mínú àwọn onímọ̀ nípa tọ̀síò wọ́n ni wàzáríkà adáhùn yóò kàlàbó na yọ́ malkiyama ìjẹ́rì sàlásí wà láàrín ọlọ́ọ̀bá àríkọ́lá yóò gbé e fún ọlọ́run tó wá jọ gbé kiyama yóò ní kama ń pàdé àwọn tẹ́ẹ̀nì àwọn ẹ̀wọ̀n àwọn tẹ́kẹ́tẹ́kẹ́ ọlọ́ọ̀bá iṣẹ́ tó lọ́wọ́ bá lè jọ ló gbé kọ́ wọn lọ́rùn ọlọ́wọ́ bá lè jọ ló gbé kọ́ wọn lọ́rùn ẹ̀ wọ́n máa ṣe kíni wọ́n máa fà á wọ́n máa wọ̀ ọlọ́wọ́ bá lè jọ ló ní máa wọ́lẹ̀ nínú iná ajá àlámà gẹ́gẹ́ bí ìyànjú máa wọ́ ní àgbàrá ti máa wọ́ yìí wọ́n wá ṣe wàhálà yìí bá títí tòójọ́ bá ṣe wàhálà yìí tó tó bá jẹ́ ọ̀gbìn àti ìyá máa sábà ṣe wàhálà ṣe wàhálà náà wọn ò ní wàhálà yìí ìyá náà yóò kọ̀ yóò ara ìyá ni tọ́nà ọba àti ìjọba òfin jẹ́ wọn tó bá jẹ́ ọ̀gbìn àti àwọn kèbèrè tọ́nà ọba nígbà tí wọ́n bá ṣe

ọlọ́run bá àlejòlá ó ní tuntun ní àìní àlìyà wọ́n mọ̀ wá fún wọn lómi wọn inú omi tó gbóná omi omi ìfẹ́lẹ̀ o tó jẹ́ pé ó gbóná jẹjẹ ní hó òun náà ni wọ́n mọ̀ fún wọn omi tí wọ́n mọ̀ fún wọn yìí ọlọ́run bá àlejòlá rẹ̀ fún wa nínú ayé mi nínú alukur'an ọlọ́run bá àlejòlá wà ní yẹ́sẹ̀ wíńdù yorùbá gbòmìnira ìkàlùkùn ọlọ́ọ̀bá àlejọ́lá ní sábà máa ń béèrè sábà ń béèrè tó bá jẹ́ ọ̀gbẹ́dà sí yára ẹ̀ ìgbé sá fún àwọn olóbìnrin sátánú àwọn omi tí wọ́n máa fún wọn mú ẹ̀ omi tó ṣe kíni omi tó gbóná ó gbóná jẹjá ẹ̀ omi tó gbóná bí òjé tó jẹ́ pé yẹ̀sùmílù ojú òjò sábà dá mi sí àlójú oníyàn òdìbò yóò sì gbogbo àwọn tí ń bẹ lójú ni ọlọ́wọ́n bá àdìjọ́lá ní ẹ̀ńtí ìta ṣàrọ́ ọ̀nà ọlọ́wọ́n bá àdìjọ́lá ní àwọn ah, tó burú já ìwé náà ló rí bẹ́ẹ̀ ẹni tó wà nù ná ẹni tó wà nínú ìyà ní tó wá ń ké pé ìrànlọ́wọ́ níbi ẹ̀bùn olómìnú ọlọ́wọ́n bá oní lẹ́sà láwọn tọ́ ààmú ìlà ìtọ̀lẹ̀ inú náà tó wà yìí tó bá díjọ́ òbílẹ̀ sí yáàmà lẹ́sà láwọn tọ́ ààmú ọlọ́ọ̀bá àlejò láti kòtò ní kòtò ń jẹ fún ọmọ jẹ òun wọn ò lóúnjẹ kankan àwọn ará ilé náà wọn ò ní jẹ kankan ìlà ìtọ̀lẹ̀ àyàfi nínú ibi kan tí wọ́n pè ní àtọ̀lẹ̀ igi ìtọ̀lẹ̀ yìí igi kan ní ṣájárọ̀tún gáàtù ṣáò igi ẹlẹ́gùn ní òun náà ti kí wọ́n wà jẹ́ tó wà nínú ọ̀nà wà nínú nígbà tí bá pa wọ́n nígbà tó bá ń bẹ wọ́n ọlọ́run bá dìgbọ́ láti omi gbóná ni wọ́n bá lò nígbà tó bá rí pé ti pa wọ́n wọ́n mọ̀ á fún wọn ní ti tá à ń pè ní lọ́rí ìyá wọ́n ní kì í kan ní tó wà ní lọ́dọ̀ àwọn lábáwá wọ́n pè gbìn yẹn ní ṣàbùrọ̀ òun náà ló kọ́ ní nígbà tó bá wà ní tútù àwọn lábá máa pè ní ṣàbùrọ̀ àmọ́ tó bá ti kó bẹ tán òun náà ni wọ́n pè ní dọ̀rí rẹ̀ ó ti tẹ̀ ẹ̀mú gbà tó bá tútù ìwọ̀nba ní kúkún rẹ̀ ìwọ̀nba ní ó ní ìyàlá àmọ́ àmọ́ gbà tó bá ti wá gbẹ tán ọlọ́wọ́ bá lójọ láti ìgbà ẹni wọ́n wá sí kí wọ́n ní ràkúnmí a máa jẹ́ ní tútù tútù rẹ̀ ràkúnmí a máa jẹ́ àmọ́ tí bá gbẹ náà tó ní agbára ní tó lè bàyẹ̀ lára jẹ́ tó lè bàyẹ̀ lẹ́nu jẹ́ ọla ti wá lágbára tó yìí ọlọ́run àlejò irú ẹ̀ òun náà wọ́n máa fún àwọn èbèrí òun náà ló wọ́n máa fún wọn nínú àtòmí tí wọ́n mú yìí ọlọ́run bá ní jọba ní láàyè ìsinmi wà láàyè òun ní ìjọ lẹ́yìn bá jẹun èèyàn bù ara lẹ́yìn bá jẹun èèyàn lẹ́ràn létí lẹ́yìn bá jẹun èèyàn tún sara oúnjẹ tí ó wà tí ó wà tí ó gbìn tí a mọ̀ wá ìlú mọ̀ wá sí kí ni wọ́n padà wàlẹ́ ayòkò ní ní ìjọ rẹ̀ kò ní ní kébi wọn pa wọn ṣe àwọn ìgbàta wà láyé wí yìí wọn ní ká máa jẹ àwọn oúnjẹ tó ṣe kí ni tó wà ní fíṣọ̀t ẹ má máa jẹ àsán àsán wọn ní ẹ má máa jẹ àsán sàn carbohydrate wọn ní ẹ máa jẹ protein ẹ wọn ní ẹ máa jẹ balance diet èdè tí ti ló pé sínú ẹ. ìwà la wà láyé bí ìfẹ́ ọ̀bá jẹ balance diet. wọ́n ti láàá yìí nínú wo ẹni tí ò bá ti jẹba láti dáyẹ̀ ó lè mú sára wà láti fi ìjọ àmọ́ yóò rọ̀ lọ́rọ̀ kò sí ẹni sí tó jẹ pé ní ní jẹ́ gbogbo gbà àbí àgbàdo àgbàdo àgbàdo ní jẹ́ gbogbo gbà ó lè yóò mú ní ìjọ yóò rọ̀ lọ́rọ̀ yóò rí omi tó bá ti jẹ́ yóò rí ojú ọ̀pá ọmọ tó bá ti pa tó bá ti jẹ́ ojú ọ̀pá ọmọ àmọ́ tó bá ti lọ gbé dàgbé yá àmọ́ ọlọ́run bá àlejò ọlá ní oúnjẹ tí oúnjẹ ẹlẹ́gùn táwọn ará alẹ́ náà yóò mọ̀ jẹ́ ìdáyò nínú òní mú wọn sára wà láàyò ní ìjọ bẹ́ẹ̀ ni kò ní kéjọ́ mọ̀ wọ́n máa jẹ́ òṣàǹfà ní bára ebi ó ti máa bá wọn ó ti mọ̀lẹ́ yìí ọlọ́run bá dìjọ́lá ọmọ tà sọ́ra kó níbi ìyá aná ìyá tó lágbára ni ọlọ́run bá dìjọ́lá ní nígbà tó ròyìn àwọn eléyìí náà àwọn ará ilé náà aláwo mi náà ẹ̀ẹ́dì kí ọlọ́run bá dìjọ́lá tó fi ìròyìn náà ó ti di wájú kẹ́rù lè bá bà wá kẹ́rù bá bà wá àwọn níbi àwọn tẹ́ẹ̀kú àwọn asábọ̀ lọ sí ilé dáadáa àwọn asá lọ sí àlùjánnà níbi táwọn tọ́lọ̀ ọba àlùjọ láti fẹ́ òyìnbó wa níbi àwọn apá kejì ọlọ́run ọba àlùjọ lá ní ojú ìyá ọba ìgbé náà ìmà ọlọ́run ọba àlùjọ lá náà ojú kan bẹ́ẹ̀ àwọn ojú mi àwọn ará kejì nínú àwọn ojú tó bá jọ ìyà sí àmà ọlọ́run ọba àlùjọ lá ní náà ìmà àwọn ojú yìí

ojú tá a máa rí àwọ̀ ìdùnnú níbẹ̀ ni látara nǹkan tọ́nà ọba àlejò ọlámú nínú ìdùnnú nínú àwọn nǹkan tí máa dùn yẹn nú nínú àwọn ẹ̀sán ńláńlá tọ́nà ọba àlejò ọlámú nítorí pé irú ojú bẹ́ẹ̀ láti ìgbà tó ti wà nínú sàárè òun náà ló ti máa rú nǹkan tó ń bá pàdé àgbà ló ti wà nínú sàárè ló ti máa tó ń bá pàdé òun náà lọ́wọ́ bá àlejò ọlámú sọ pé inú sóràtúlẹ̀ háàkọ́ ó ní ilé ìdọ̀nàtú á ní mùláàfin ìsáàbíyà ó ní mo ti sọ pé ìyẹn wà á o mi lónìí ọlọ́run ti màmù dájú kí ló fún kí ló ka lọ́kọ́ lọ́kàbalẹ̀ kí ló tó ni vip ó wà nínú ìtẹ̀mí ìgbádùn ni nínú tààrí nígbà wà ní barza òun náà lọ́kàn rẹ̀ ti ibi a owó padà wà lórí ìgbà ìṣòro ohun tó bá jọ ìdàrí ti àmà so báyẹ̀ òun náà ni inú ọmọ ni ó máa dùn sáà máa rí àwọ̀ ìdùnnú lójú ẹ̀ kí ló bá sínú rẹ̀ ó fi máa dùn rọ́ọ̀dìyà nítorí tó ti tẹ́ لعملها الذي عملته في الدنيا إن دو إنسان تو تسمى تقوى عليه iṣẹ́ tó dáa iṣẹ́ tó yọ iṣẹ́ tí yọ tọ́lọ́wọ́ bá àlejò ọlá ń bẹ lára rẹ̀ gbogbo iṣẹ́ tí yẹn bá ti ṣe tí yóò bá ti bá tọ́lọ́wọ́ bá àlejò ọlá mu kò ní jẹ́ iṣẹ́ tọ́lọ́wọ́ bá àlejò ọlá yọnu sí kò ní yọnu sí tó bá sì ti jọ ògbédà lè yá mà èyí ó jìyà lórí iṣẹ́ yẹn látara pé kíni látara pé yẹn ti iṣẹ́ tọ́lọ́wọ́ bá àlejò ọlá yọnu sí ọlọ́ọ̀bá àlejọ́lá wá ń tẹ̀síwájú fún wa ó ní ìwẹ̀ ni bẹ́ẹ̀ fi jẹ́ta sí àríyà ìwẹ̀ ni bẹ́ẹ̀ tó bá jọ ògbé dàgbìyàmà yóò wà nínú ọgbà àdẹ́ra yóò wà nínú gbanú yóò wà nínú àlìjánà àríyá gbogbo nǹkan tó wà nípa àlìjẹ́nà tọ́lọ̀ọba àlìjọ́lá ni yóò wọ̀ tó bá jẹ́ òfin àlìkìyàmọ̀ yìí tó jẹ́ ilé ìfẹ́ tọ́lọ̀ọba àlìjọ́lá tó pa á lè ṣèkalẹ̀ fún àwọn tó bá jẹ́ ẹni rẹ̀ ọlọ́ọba àlìjọ́lá ní fi jẹ́nà sí àríyá ojú tá à ń sọ yìí ojú tí ó wọnú àlìjẹ́nà ni àlìjẹ́nà tó garoro àlìjẹ́nà tó jẹ́ pé ọlọ́ọba àlìjọ́lá ó nínú al-Qur'an ọlọ́ọ̀bá alikẹ́lá ní wàfí ha máa tẹ́ṣẹ́ yìí al-anfus ọlọ́ọ̀bá alikẹ́lá ní bẹ́ẹ̀nù alìjẹ́nà tàà rò ìfún yìí máa tẹ́ṣẹ́ yìí al-anfus ẹ̀ka tí ọkà máa ń jẹ̀rán rẹ̀ wàtàlátù ààyùn àtàwọn nǹkan tí ojú máa gbádùn nígbà tó dúbá rí wọ́n fi ha khalidun ọlọ́ọ̀bá alikẹ́lá tí àwọn nǹkan tí ó máa wọ́kàn láti tegini láti gbọ́ láti rí yóò máa wọ́kàn láti rò yóò sì máa wojú láti rí ẹ̀ ọlọ́run bá àdìjọ́lá ní òun náà ní bẹ nínú àdìjọ́nà yìí ọlọ́run bá àdìjọ́lá ń ròyìn ọlọ́run bá àdìjọ́lá tó wá ròyìn àdìjọ́nà yìí tíwájú fún wa ọlọ́run ẹni tó bá wọnú àdìjọ́nà sáà ń sọ yìí ọlọ́run bá àdìjọ́lá ní la tasma'u fiha láàbíyà òní máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí ó dáa òní máa gbọ́ àwọn ọ̀rọ̀ burúkú òní máa gbọ́ àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ àwọn èpè àwọn ọ̀rọ̀ kò bá kù gbé àwọn ọ̀rọ̀ burúkú òní máa gbọ́ ọ̀rọ̀ náà jẹ́nà táwọn sọ yìí tí wọ́n bá wà nù gbádùn tí wọ́n wá ń fi dí gbọ́ nǹkan tí ó dáa ìgbádùn òní ṣe kí ni tó súnmọ́ yà ẹnìkan kú ẹ̀rí pé gbogbo gbádùn tẹ́yàn bá wà bẹ́ẹ̀ láàrin tẹ́jú mélòó kan olórí ìdàgbọ́n ẹ̀rọ sallallahu alaihi wasallam sọ pé akìrìrú akìrìrú zikra hadin lazat anábì ní ẹ máa rántí lọ́pọ̀lọpọ̀ tí máa wó wó lé ọlá anábì ní ṣe kí ni pọ̀ ní ìrántí ẹ ẹ rántí ẹ lọ́pọ̀lọpọ̀

ọlọ́wọ́ bá àríkọlá ní àwọn òní máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí ó dáa àwọn ọ̀rọ̀ kò bá kù pé àwọn ọ̀rọ̀ burúkú ọlọ́wọ́ bá àríkọlá ní òní máa gbọ́ nínú àlùjánnà ọlọ́wọ́ bá àríkọlá nínú àlùjánnà tá a sọ yìí fiha aynun jariya ọlọ́wọ́ bá àríkọlá ní ìtẹ́lẹ̀ òkú àìnún omi ìtẹ́lẹ̀rú ń bẹ nínú àjánà tá ń sọ yìí tí ń sàn lábẹ́ rẹ̀ àwọn onímọ̀ nípa wọ́n ní bí ha àìnún jáàríyá wọ́n ní kìí ṣe ìtẹ́lẹ̀rú kan ọba àlejò alátọ́ka bẹ́ẹ̀ wọ́n ní báyìí gbogbo ìtẹ́lẹ̀rú oríṣiríṣi ìtẹ́lẹ̀rú ti ń nínú àjánà òun náà ní àwọn tọ́lọ́wọ́n bá àlejò ọláró yìí fún wa nínú àlìjánà ọlọ́wọ́n bá àlejò ọlá ní bí anharun min ma'in ghairi asin àwọn abẹ́rẹ́ mọ̀lùkán bẹ̀ẹ́nú àlìjánà tó jẹ́ pé látara omi ni ordinary water ni omi tó dùn lẹ́nu omi tí ó kan omi tí ó mú lẹ́nu omi tí ó kúrò ọlọ́wọ́n bá àlejò ọlá ní àwọn inú tẹ́lẹ̀ rú ní bẹnu àlìjẹ́nà ọlọ́ọ̀bá àlìkọ́lá ní wà àrùn min lábàní lámúyẹta wáyé àrùsà àbù ọlọ́ọ̀bá àlìkọ́lá ní àwọn akéré mọ̀dùká tún bẹ nínú àlìjẹ́nà tó jẹ́ pé wàrà ní òmà sàn bí díẹ̀ ọ̀tọ̀ níbi tó mi ní sàn ọ̀tọ̀ gbogbo wa téèyàn bá ní kù téèyàn bá mú fresh náà ni èyí tí wà ní wọ́n preserve wọn ò gbé sínú fíjì wọn ò dé mọ́nú omi tútù ẹ̀yìn kọ́lá àwọn òòlò gíní wọn ò lọ ẹ̀rí ìjọ kanú àwọn tọ́lá àwọn fíjì ìta pamọ́ kó bàjẹ́ ọlọ́ọ̀bà àlejọ́lá ní nínú àwọn ìtẹ́lẹ̀ rú tí ń bẹ nínú àlìjánà náà ni àdáhàrún ní lábàní lábìyàtàbáyà sàánù ọlọ́ọ̀bá ní kẹta tó wá ròyìn ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìtẹ́lẹ̀rú ọlọ́ọ̀bá ní kẹta ní wà anhar àwọn ìtẹ́lẹ̀rú kàtún bẹ min khamurin lazzatin lisharibin àwọn ìtẹ́lẹ̀rú kan bẹ tó jẹ́ pé min khamurin lazza nínú àwọn ọtí àmúgbádùn àwọn ọtí àwọn tí tó jẹ́ pé omi tí wọ́n fi mí sí ọtí yìí tí wọ́n fi sí ọtí yìí wà nígbàájú wúwú mi tẹ̀sí ní omi nǹkan ni tó jẹ́ pé láti inú àlìjẹ́nà tó dáwọ́ jẹ́nà tó fi dáwọ́ tó jẹ́ pé òun ló ga ju gbogbo àlìjẹ́nà àti bẹ̀yẹn lómi àti bẹ̀yẹn lómi

ó náà ní ọmọ jáde bẹ́ẹ̀ tí wọ́n á ní irú eléyìí á mọ̀ wípé á ah, eléyìí máa ṣe kí ni eléyìí máa gbádùn máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ kò sí bẹ́ẹ̀ ó ti tẹ́ ẹ̀ṣẹ̀ fẹ́ ṣe tó tí ó wá dàbí kí ni tí ó dàbí òun tọ́lá sọ nípa jẹ́ náà yìí ẹ̀yìn bá ní wàrà tí ò bá gbé sínú fíjì bá ti bá dàárọ̀ sí ní wàrà yìí kan ó gba àwọn tọ́lá sọ yìí kọ́dà omi kómi bá pẹ́ sílẹ̀ dégbà kan á yóò ti máa ṣe kí ni yóò ti máa yí padà yóò yí padà lójú yóò yí padà lẹ́nu kọ́dà yóò yí padà láwọ̀ gẹ́gẹ́ náà ni gbogbo àwọn nǹkan yìí ọtí ni àbí ni yìí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pátápátá yóò yóò wà ni tí kankan tí ò ní yí padà ọlọ́run àdíjọ́lá ó tún wá ròyìn yìí fún wa ó ní ha mar ọlọ́ọ̀bà àlìkọ́lá ní inú àlìjánà tàà sọ yìí àwọn tóró jámù tẹ̀rí àwọn bẹ́ẹ̀dì àwọn nǹkan tàà mọ́ bí sùn ọlọ́ọ̀bà àlìkọ́lá ní yóò wà nínú àlìjánà tàà sọ yìí mọ̀rùkú à tó jẹ́ pé kíni tó jẹ́ pé ó ga àwọn bẹ́ẹ̀dì tó ga sókè èdè bẹ́ẹ̀dì lẹ́lẹ̀ ó ga sókè nídìí sí bẹ́ẹ̀dì tó wá sí kíni bẹ́ẹ̀ni tí wọ́n ga sókè ẹni kìíní ní fásitì ẹni yóò bá máa sọ gíga lọ́nà méjì yáà bẹ́ẹ̀ bá lọ́jà nìyẹn ìrẹsì wa gaga kìí sí pé wọ́n tó rẹ̀ wá ga dé sámà ní dáa sọ ní pé ó ti kíni ó ti níyelé ó ti wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn bẹ́ẹ̀ni níbẹ̀ láti jẹ́ náà yìí wọ́n ga pẹ́ẹ́ pé gíga ni wọ́n ga ni

ó ti gbé e kalẹ̀ títòsí lẹ́yìn tàbí marufo à kò sí ibi tó jẹ́ ẹ̀sán tó ga táwọn àmà náwọ́ ọlọ́run bá lè jẹ́ láti tẹ́sí gbogbo ẹ̀ kalẹ̀ tó wà ní àrọ́wọ́tó lahum mata sha'un shari ìgbà tó bá ti fẹ́ mú báyìí e ní ẹ́ tó wáyé pé ọtí ni tó wáyé pé pààrà ni ẹ̀ wá ti bó yìí ni ọlọ́run bá lè kẹ́lá ti sẹ́ẹ̀tì àwọn kọ́ọ̀pù eréṣiríṣi tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa fi tí wọ́n máa fi mu gbogbo àwọn ẹ̀ka ìgbádùn yìí ọlọ́run bá lè kẹ́lá ní inú àwọn ìtí ń bẹ lálìjẹ́ náà ẹ́ tọ́lọ́run bá lè kẹ́lá tó pèsè kalẹ̀ ọlọ́run bá lè kẹ́lá ní wàlàmáàríkú mọ̀túnbà ọlọ́ọ̀bà nìtọ́lá ní àtàwọn làmáàríkú kí ni wọ́n ń pè ní làmáàríkú àwọn náà làwọn àwọn ìrọ̀rí àwọn pílò tí ẹ máa fi gíní tí ẹ máa fi rọrí ẹ àdàmáàríkú jámù lámọ́rọ́kọ́ wàyíyá alùgbòsáàdà òun náà làwọn pílò tí ẹ máa fi rọrí àbí tí ẹ máa fi gíní tí ẹ máa fi rọ̀gbọ̀kú ọlọ́ọ̀bá àlejòlá ní mọ̀sùfà wọ́n ti gíní wọ́n ti tó kalẹ̀ wọ́n ti àríjẹ kalẹ̀ ní bá wọ àwọn hòtẹ́ẹ̀lì ẹ̀yìn bí ìgbà bá ti ń kó ẹ̀ báyìí ẹ̀rí ó tún gẹ́gẹ́rin wọ́n kò ogun tó wà bẹ̀ kó bẹ́ẹ̀ wọ́n tún tẹ́ gbogbo lẹ́lẹ́ ó máa tẹ́ ọ́ bẹ́ẹ̀ máa yọ bẹ́ẹ̀ wọ́n tó bílò yẹ kalẹ̀ mọ́ ẹ̀rí ayélélé ìwò bẹ́ẹ̀ bá débẹ̀ òun ní ti báyìí títàníkà bá wọ bẹ̀ fọ́nà nígbà máa tẹ́lẹ̀ ara ọkọ̀ olókọ̀ọ́kọ́ bá ìlẹ́tẹ̀ tí wọ́n ti ẹ̀sù bí lágbárí torí tíbẹ̀dì torí tíbẹ̀dì tó bẹ̀rẹ̀ tíbẹ̀dì tíbẹ̀dì tá padà tí èsì bẹ́ẹ̀ tó ń bí sun lẹ́tẹ̀lẹ̀ tó fi yọ lè dé àmì ara rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ní ayé nù wa ọlọ́ọ̀bá àríkọlá ní àwọn pílò yìí bẹ́ẹ̀bẹ́ àwọn pílò yìí bẹ́ẹ̀bẹ́ tí ó pé ọlọ́ọ̀bá àríkọlá ti nínú ó ti tó mọ̀ tó bá ọlọ́ọ̀bá àríkọlá tó kalẹ̀ sáfúsáf kalẹ̀ fún ní èyí tí ó mọ̀ bí rọ̀pọ̀ fún èyí tí ó mọ̀ gbé nílé ẹni òkúrò àwọn tí láwọn olówó mẹ́mọ́ lọ́gbọ́n rẹ̀ láyé tàwà yìí wọ́n ti láwọn pílò kan tí ó pé yìí wọ́n mọ̀ fi gbọ́wọ́lé báyìí ìgbà wọ́n pẹ́ kalẹ̀ tí ó pé wọ́n mọ̀ bí rọ̀pọ̀ fún ní eréjìdìjì wọ́n fẹ́ ma kọ́ bí àrìjẹ́ náà ọlọ́run bá àlejò láti gbogbo àwọn àwọn ìrọ̀rí lórí títì àti tẹ́kínní àti palẹ̀ máa rẹ̀ kalẹ̀ fún wa kò tí ì tán bẹ́ẹ̀ ọlọ́run bá àlejò láti wọ́n sàrọ̀ bí yóò màbùkù ta ọlọ́run bá àlejò láti àtàwọn sàrọ̀ bí yóò ẹ̀tọ́ tí wọ́n ń pè ní sàrọ̀ bí ọ̀hun náà ni àwọn èyí tó ga jù nínú àwọn gíní nínú àwọn onírànà ìtẹ́ alìkóòrùsì àwọn rọ́ọ̀sì eríṣiríṣi eríṣiríṣi rọ́ọ̀sì téèyàn máa ṣe kíni téèyàn máa tẹ́wọ̀n wọ́n ní ìdàrọ̀ bí yóò wọ́n ní àhàlà àníwá ìlú èyí tó ga jù ayé iná gbogbo rẹ̀ nínú àwọn ìtẹ́sìn ó máa tẹ́bí ah, eléyìí lówó lérí eléyìí lówó lérí èyí tó wá ga jù ha wọ́n ní wẹ́ẹ̀ ń bẹ̀ láì jẹ́ náà tọ́láwà níbi rọ́ọ̀dù ní báyìí máa gbà tẹ̀ tẹ̀lẹ̀lẹ̀ ẹ́ èmi wọn máa ti fi gbàgbé jẹ́ pé nígbà tẹ̀ wà lérí omi èyí ti ní ti rọ́ọ̀dù níbẹ̀ káwọn ìbò ti eléyìí ìbò ló dé o ẹ́ àmọ́ ìta ń sọ yìí gbogbo àwọn ìta ń sọ yìí tó ní àtàwà ẹ́ ọlọ́ọ̀bà àdìsọ́lá ló ti lé ìfúnra rẹ̀ ọba tó jẹ́ pé tó bá ti ìta àtìkọ́nà kó lẹ́sẹ̀ ọlọ́ọ̀bà àdìsọ́lá máa pàfẹ́ ti ìta rẹ̀ ebó lè fi ìtọ́ tó pàfẹ́ ti ẹ̀yẹ́ sọ kíníkà fún mi jẹ́ kò sí láti 1970 nìsìn tó jẹ́ pé òun láti láà sí new edition yóò jáde tí mo bá ti bóòlù kan nìsìn nígbà tí wàá di ọlọ́sùn ní bọ̀ ó tún tèmi so nítorí pé kí ni kò sí perfection fún wa nígbà tó wá tó rìn bíu rẹ̀ ẹ̀rì wọ́n tó wá gbé síta báwọn ẹ̀gbẹ́ ẹ̀yìn náà máa adé di kọ́mẹ́ntì ẹ̀yìn kọ́sọ́mà tí ọba sọ pé ẹ̀yìn náà bá tán náà rẹ̀ kíníkan máa tún wá tún yìí ń ṣe wọ́n tún wá gbé jáde ẹ̀yìn wọ́n ń ṣe látara àti ìtàwọn èèyàn pè wọ́n sí àwọn náà ọba àdéjọlá ẹ̀yìn ọba tó bá ṣe ìtàn tí ó ṣe kíni tí ó pàfẹ́ tẹ̀ òun ìtọ́ ló ní pàfẹ́ sàn olóní ìkọlù tí ó ní ṣe sákàlù àmọ́ àwọn olùkú jìrìkà ọlọ́run ọba àdéjọlá ní nínú àwọn nǹkan tí ń bẹ láti jẹ́nà òun náà ní ìdàrọ̀ ní yóò máa fi kó ta ọlọ́run nígbà tó wá parí ìròyìn àwọn apákejì nínú àwọn èèyàn àdìgbọ́ ìròyìn àwọn alákọ̀ọ́kọ́ ọlọ́run bá láti ròyìn rẹ̀ kó ti ròyìn wọn fún wa àwọn náà ni àwọn tí wọ́n jẹ́ òmìn òdòdó àwọn náà làwọn tí wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé lánàá nẹ́bí ọ̀rọ̀ nípa àwọn méjèèjì ọlọ́ọ̀bà àdìjọ́lá wa fẹ́ dálà ká ìwà padà ó fẹ́ pàdé ìsí wa ìpè kálíbà máa bí agbára ọlọ́ọ̀bà àdìjọ́lá ti tó ibi ìlẹ́dà ọlọ́ọ̀bà àdìjọ́lá ní afárá ayọ̀yẹ̀wò nàìjíríà ìdíkìdì kẹ́yìnbà fún ìkọlù ọlọ́ọ̀bà àdìjọ́lá ní ọmọnìyàn ẹ̀wòye ní ẹ̀wòye

bọ́lọ̀wọ̀n bá àlejò láti dá ràkúnmí ẹwọ àtọ̀dún tọ́lọ̀wọ̀n bá àlejò láti sọ̀rọ̀ nípa ràkúnmí nígbàtàwọn onísáyẹ́nsì nígbàtàwọn adìgbé nígbàtàwọn adìgbé nìsì nígbàtàwọn adìgbé tí wọ́n ti sọ́bà ẹni nìsì àwọn adìgbé sọ́bà agbára àwọn agbára tọ́lọ̀wọ̀n bá àlejò láti dá sára ràkúnmí tó fi jẹ́ pé ràkúnmí nìkan lọ́lọ́wọ́ bá àlejò láti wá sí pétáwò yìí sí láàrin gbogbo àwọn dábà ìpẹ̀ ọlọ́ọ̀bà àdìjọ láti wà lọ́sí àmì òkè wà lọ́sí màlúù òkè wà lọ́sí àgbò òkè wà lọ́sí ewúrẹ́ ẹ̀ òun ti kò jẹ́ pé nínú àwọn dábà táà máa ti kíni táà máa ní bùkátà sí táà máa lò náà làwọn náà wà wọ́n ní torí pé ọlọ́ọ̀bà àdìjọ lá ó dá ó ní àwọn àdáfà kan àwọn ẹ̀sà irísirísi tọ́lọ̀ọ̀bà àdìjọ lá òun náà ni pé ọlọ́ọ̀bà àlejọ́lá dá bọ́dì tọ́lọ́ọ̀bà àlejọ́lá dá fún ràkúnmí ó fún ní agbára láti lè gbé ẹrù tó jẹ́ pé àtìpá ìyùká èèyàn tó bẹ̀ láíláí ẹrù tí bá rù bẹ́yàn bá tẹ́ rí bí yóò ní wọlẹ̀ yóò ní yóò ọlọ́ọ̀bà láti gbé ẹrù ọlọ́run bá àríkẹ́ ọlápọ̀ àkúnmí lágbára láti rin àwọn ìrìn tó jẹ́ pé ọmọ ni ò lágbára láti fẹsẹ̀ ara rẹ̀ rìn inú àwọn nǹkan ìmọ̀ tọ́lọ́run bá àríkẹ́ ọlá wá sí fún àkúnmí ọlọ́run bá àríkẹ́ ọlá fún níbi tí máa ń sọ agbára sí nígbà tí wọ́n ń ṣèwádìí nípa ràkúnmí wọ́n ní ike ẹ̀yìn ràkúnmí òun wọ́n ní ibẹ̀ ni ràkúnmí máa tí kíni ibẹ̀ ni máa sọ agbára rẹ̀ sí ibẹ̀ ni máa sọ ẹ̀ẹ́dẹ́n púpọ̀ rẹ̀ fáàsì ibẹ̀ ni máa sọ ibi máa fi pamọ́ sí tó jẹ́ pé nígbà tó bá ní nígbà tó bá kó wàhálà bọ̀ ọlọ́run tó ní jagbára ẹ̀ẹ́nà mọ́ ni pé fàṣì ah, wá kó bẹ̀ lọ́rùn tòdì rẹ̀ wọ́n ní ike ràkúnmí wọ́n ní bí ràkúnmí bá tóbi tán ike rẹ̀ lásán gan ìmọ̀ wọn fọ́ 45 kilo 45 kg kíkẹ́ rẹ̀ lásán wọ́n níbẹ̀ ni ràkúnmí ibẹ̀ ní máa síkìrì ibẹ̀ ní máa tútù agbára sí nígbà tó fi bá pa á nígbà tó fẹ́ bá pẹ́ yóò wá máa síkìrì yóò máa wá mú nínú gíní nínú rìsàgbà yìí nínú sọ́rí nínú sọ́rí yẹ bákan náà nínú àwọn ìpàdé ń bẹ̀rẹ̀ ràkúnmí òun náà ni pé ràkúnmí a a máa sí omi ràkúnmí a máa mú mi sọ́nà méjì kí ràǹkúmí bá mú mi wọ́n ní láàrin ìṣẹ́jú mẹ́wàá ràǹkúmí lè fún omi tí ó tó wá ọ̀rẹ́ àtàdì ìdàjì láàrin tẹ́lì tó wá mú yìí ó wá ní àwọn ó wá ní rìsàbúà ó ní táǹkì níbi nínú ibi tí máa ń mú omi sí ó ní ibi tí máa ń tẹ́kù oúnjẹ sí tó jẹ́ pé tó bá di àsìkò tí ò sómi má tó bá di àsìkò tí ò sí oúnjẹ má àsìkò yẹn ni ràkúnmí wà á máa mú omi níbi tó tèwù ẹ̀ sí yóò máa wá dá padà sí ẹnu yóò máa wá mú yóò máa wá dá oúnjẹ yẹn yóò máa dá padà sẹ́nu ẹ̀sì máa ní yóò máa rú ẹnu yóò sì máa jẹun ó ti tèwù ẹ̀ pàmò síbẹ̀ wọ́n ní ràkúnmí ràkúnmí lè rìn ní oṣù méjì ó lè rìn ní oṣù kan tí ò ní oúnjẹ tí ó sì ní rómi ẹ̀sì ní láàrẹ̀ tó ìgbà inú àwọn ẹ̀sà tọ́lọ̀ọ̀bà àlejọ́lá dá mara fún mi ẹ̀dá tàní tọ́lọ̀ọ̀bà àlejọ́lá dá tó ní agbára púpọ̀ inú àwọn ẹ̀sà tí ń bẹ lára fún mi òun náà tí wọ́n ní fún mi láàyè tàǹfún mi ní ẹ̀rẹ̀ẹ̀rẹ̀ bẹ́ẹ̀sì bá sáré yóò mi bájá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́mọ nìyà bá a bá sáré àbí bá a bá ṣe wàhálà jù ní àmà mi lókè mi láyà sí mi lọ́lẹ̀ àbára nkúmi iná ẹ̀sà tọ́lọ̀ bá àdíjọ́ lájá máa kó náà ní pé ràǹkúmi kì í ṣe kíni ràǹkúmi kì í ṣe kì í ṣe hẹlẹhẹlẹ látara pé bóyá ó sáré ni látara eré tó sá òun náà ní pé ràǹkúmí tẹ́ rí wọn wọ́n ní láti rọ́pò owó kọ̀wé ìyá wọ́n ní ràǹkúmí mẹ́mórì rẹ̀ gbé gíní mẹ́mórì rẹ̀ strong gan ó ní retentive memory wọ́n ní ràǹkúmí sábà gbàgbé nǹkan tí ràǹkúmí bá mú mímì kárí àìmọye ọdún yóò rántí bẹ̀ tó bá fẹ́ padà sílẹ̀ kọ́dà bí ẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀ báwọn èèyàn bá sọ̀rọ̀ náà bá dààmú ẹ̀ làkúnmí a máa ṣe kíni làkúnmí a máa fi ọ̀nà àwọn èèyàn ẹnu làákàyè ẹnu làákàyè tí làkúnmí ní ẹnu ọgbọ́n tí làkúnmí ní òun náà ní pé wọ́n ní kọ́lá làkúnmí a tún ìmọ̀ ọ̀dà sáǹdì gẹ́sọ̀ ìṣàárọ̀ tí wọ́n máa tọ́ka sí báyìí ìbá báyìí tí olówó rẹ̀ ní ma wọn lásán ìṣe tí olówó rẹ̀ já ẹni yóò ṣe tó wà ní ẹni yóò bá ẹnu rí ni ẹni bá ẹnu rẹ̀ dùn ní wọ́n nínú àwọn nínú àwọn ẹ̀sán tó lọ́wọ́ bá lè gbọ́dá dámà rà fún mi nì wọ́n ní dákú bákan náà rà fún mi yàgbá àrùwọ̀ yẹ kùtù rà fún mi àmọ́ ìjọ ojú sáàbù bẹ́ẹ̀bẹ́ sáàbù bẹ́ẹ̀bẹ́ ẹwà mú akọ mi wọ bẹ̀. akọ tó bá bá bẹ̀ yìí yóò jó owó débi kọ́dà wọ́n lè para wọn. wọ́n lè para wọn látara kíni látara pé kò fẹ́ kò fẹ́ kò fẹ́ nìkejì kò fẹ́ kẹ́ni kò jọ síà pẹ̀lú ọkọ̀jọ síà òfin àwọn abo tó wà pẹ̀lú òun. bákan náà wọ́n ní làkúnmí wọ́n ní làkúnmí a máa sunkún ràkúnmí máa sunkún tó bá rí tó bà lójẹ́ tó sì sunkún bí èèyàn wọ́n ní náà ló fà tó jẹ́ pé nígbà tó bá fẹ́ fún ràkúnmí ràkúnmí ò sí dúró tẹ́yà bá tó lẹ́gbẹ̀ẹ́ ràkúnmí ẹ̀yà kékeré báyìí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sábà fẹ́ fún ràkúnmí wọ́n á máa fún níbi ọrùn bí ibi ọrùn báyìí lẹ́nu máa gbó nílé èdè omi tí páìpù ti máa gbé ẹ̀jẹ̀ vein tó gbé ẹ̀jẹ̀ ń ibẹ̀ ni wọ́n kàn fi kíníkà wọ́n bá kí ọ̀bẹ̀wẹ̀ báyìí pé ẹ̀jọ́ bẹ̀rẹ̀ fi máa rọ́ dáàmú ẹni yóò máa yóò máa ta kẹ̀kẹ́ báyìí títí tí ó fi kúnlẹ̀ tó fi sùn lẹ̀ wọ́n ní náà ló wà ló fi jẹ́ pé tí wọ́n bá fẹ́ múra fún mi wọ́n máa ta nǹkan olóyún wọ́n ní torí pé kí máa sunkún ó mọ̀ tó dùn yóò wà máa ṣe kíni yóò máa sunkún yóò máa yọ̀ lóyún bákan náà nínú àwọn ìpàdé jẹ́ lára fún mi wọ́n ní ràkúnmí wọ́n ní yẹ̀rìkẹ́sì ràǹkúnmí a máa gbẹ̀sán o bẹ́ẹ̀ bá ti yàmbá fún ràǹkúnmí ẹ̀ ràǹkúnmí a máa gbẹ̀sán kò sí wọ́n ló tẹ̀lẹ̀ sárákùnrin kan lọ́dún nínú àwọn ndị ti wọ́n ní ti fún tó inú ó wá bí ó gan nígbà tó wá bí kan òun náà tí wá máa tóhun ṣe ó ti wọ́n pé à ah, ní tóhun ṣe yìí ewu lálá ní bóhun ó wá tààrà fún mi ìrànà lẹ́gbà tó fi àjẹ́ tán ó wá tààrà wọ́n ti wá tààrà fún mi yìí ẹlòmí ti ra ẹlòmí tún ti ra tó ti wá tó bí ọdún mẹ́wàá ọwá dé sí ọwájọ́ àkójọpọ̀ ọwájọ́ pàwọ́pọ̀ pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ pé wọ́n ta tẹ́ǹtì ta tẹ́ǹtì ní bẹ̀ díẹ̀ wọ́n nígbà tí ah, ọdún mẹ́wàá lẹ́yìn ọdún mẹ́wàá rí ọkùnrin náà rí rí rí Aba àwọn tí wọ́n bí máa ń ti ràkúnmí ní ó ti mọ̀ wà ràkúnmí dáadáa àwọn náà ti dáwọ́ jẹ́ ọlá orú ó ti ma pé ràkúnmí yìí tó tún rí wùn yóò tún sọ sí ike arákùnrin yìí wọ́n nígbà tí ó wá jẹ́ àtòjú sùn tí wọ́n òun náà wá wọlé sínú tẹ́ǹtì ẹ̀ ó wá lọ kó yèpẹ̀ ẹ́ ó wá kó yèpẹ̀ kalẹ̀ ó kó àwọn kan ó kó yèpẹ̀ àwọn gílẹ̀kùn ẹ̀yán rìn ó tó gbẹjọ́ ó wá ra dá sọ́bó ibẹ̀ ó jẹ kọ́lẹ́tì ẹ̀ ó wá ra sákó bẹ́ẹ̀ ọlọ́wà mú lẹ́sù nígbà tí ó di òru takúnmẹ́ òjídé lówà tẹ́ǹtì báyìí ìtàn bẹ̀rẹ̀ sí fò lérí aṣọ tó wà bẹ́ẹ̀ ọdún àkúnṣe tó ní fò ní bẹ́lẹ̀ ní mẹ́tẹ̀ múlẹ̀ lé mọ́lẹ̀ wọ́n nígbà fún ẹwà tẹ̀ wá tẹ̀ tó fi fọ́kà balẹ̀ ah, bí ẹ̀rọ àbí òun ìtẹ̀ pa ọwá kó bẹ́ẹ̀ tẹ̀ wá lọ wọ́n tó dáa ọjọ́ kejì sẹ́wọ̀n tẹ́lẹ̀ tó débẹ̀ òun àti mà àti wà sí tí ó débẹ̀ tó bẹ̀rẹ̀ sí wò ó rí pé tàkúmí ti wá bẹ́ẹ̀ tó ní da ogun ẹ̀rú dáṣẹ́ bí ẹ̀rú wọ́n nígbà tó yá arákùnrin yìí ọba lọ ó yẹ tí pẹ̀ nígbà tó yá ó tún di àsìkò tó yá ìpàdé kan bá tún pa pọ̀ nígbà tó rí láàkúnmí yóò wọ́n ṣe mẹ́rin wọ́n nígbà àkúnmí ẹ̀ ṣe rí báyìí wọ́n ní àkúnmí ti òkú lè lọlẹ̀ bẹ́ẹ̀ ó sì tutù látara kíni wọ́n ní látara ìbànújẹ́ látara bó ti ń kóyè tó kojú nítorí pé kò fẹ́ pa ẹni ohun tẹ́ni onímọ̀ ni iná ló ń sọ gbogbo tó fi lọ́dẹ̀ bá lóòrùn ó ní òfin àtàkì èyí tí ẹni tó fẹ́ sa burúkú yẹn lápẹjú ẹni tí a pẹ́ máa ń tẹ̀lẹ̀ sí ẹ̀ náà èyàn tí àti rò pé ó ti pa àzóyẹ̀ tí ẹwà ojú ìwà ìrìnjú ẹgbẹ́ ẹ̀lẹ́kùn tí ó dákú ẹ́ ẹni tó rúkùn sí pa àwọn bá tó bì lọ́rí so nínú àwọn àwọn àtọ́rin àwọn ẹ̀sà tọ́nà ọba àríjọlá tó dá mọ́ ràǹkúmí òun náà ní kíni òun náà ní ràǹkúmí a máa ti kíni a máa gbẹ̀sán tẹ́yìn bá ti jàmbá

ẹ́ àbí kìíní kan kóra kó sí ọlójú bómi tí ń bọ́lẹ̀ ní sìkìbìkì ó sì dé lẹ́sẹ̀kẹsẹ̀ bómi tí ń bọ́ lójú ló sì máa bọ́ nímú èyàn sì ní gbàgbà ayé àfi tí nǹkan ẹbá yọ kátó wá sọ sọ́nà àkómi tó dúó tó ẹgbẹ́ sọ́mọ́ ní ẹgbẹ́ ti ayẹ́gẹ́jọ jàgbọ́n ò tó bẹ́ àwọn àkóméjì wá yarí mọ́ lówó wọn lọ́wọ́ gbà yà lẹ́sìn sallallahu alaihi wasallam wọ́n yarí gbà tó ti yarí báwọn àwọn àlọ́dí kéṣà anábì sallallahu alaihi wasallam pé anábì dákùn wá gbà wá o àwọn àkómi di arí o anábì wá débẹ̀ anábì wá fọwọ́lé ó sì kúnlẹ̀ lọlẹ̀ anábì nígbà mọ́kùn wá anábì náà gbókùn sí ó fọwọ́lé kejì ó náà sì kúnlẹ̀ èyí làwọn sáré àwọn sáré anábì sani ah, a ràkúnmí lásán lásán <clears throat> tí ò nílá káì tẹ̀kọ́ àtọ́kún nílá káì inú ni pé àwọn ní àkúmí tí èsè yàn ẹ̀yìn tọ́lọ̀ ọba àlejò ọlọ́run pé ìtẹ̀kọ́ kọ́ ọlọ́run nínú ìjọ tù ó wá mọ pàtàkì ànẹ́bí sallallahu alaihi wasallam ó ní ìfúnlẹ̀ bá ànẹ́bí ó sàjádà bá ànẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí jáwà náà máa ń débẹ̀ mọ́ ànẹ́bí ní rárá òun ànẹ́bí ní kò lẹ́tọ̀ ànẹ́bí ní law kuntu amiran ahadan an yasjuda li ahad ànẹ́bí ní tí ń bá pẹ̀ ní kálá tẹ̀ fún ìbàlẹ̀ lẹ́nì kan ni kí ni ràkúnmí tẹ́ bá ànẹ́bí ràkúnmí ebè ní kalẹ̀ ràkúnmí àmọ́ fúnlẹ̀

kéyàn tẹ gíní kéyàn tẹ ọ̀bá yìí tẹ́lẹ̀ ó bá dúró kalẹ̀ òun náà ní kíni òun náà níbi highest degree níbi sujud sọ̀rọ̀ àkómi wá ṣe sujud bá nàbí sallallahu alaihi wasallam àwọn tó máa ń sọ pé sujud tá ń sọ ìborí kalẹ̀ náà ń sọ àwọn abẹ́ lọ pé sujud tí àkómi tẹ orí tí àkómi fẹ́ rí kalẹ̀ ni tàkómi kúnlẹ̀ nígbà tí àkómi wá kúnlẹ̀ ẹ àwọn tó wà mẹ́ta àwọn tàbí ẹnìkan wá ní àkómi wọ́n wá sí báyìí bá nẹ́bí àwọn ẹ̀ta máa ti bẹ́ẹ̀ alẹ́bìnrin tí ń bá pààyàn láti ẹ̀kọ́ máa ti bẹ́ẹ̀ fún yàn ní alẹ́bìnrin obìnrin ní bá pa láti káàbí máa bá pààyàn láti obìnrin ní bá pa láti ẹ̀kọ́ máa ti gíní kó máa ti bẹ́ẹ̀ fọkọ rẹ̀ nítorí ọlá fọkọ rẹ̀ lórí ẹ̀ ibẹ̀ alẹ́bìnrin ti kó yọ abẹ́ ìwọ̀n pẹ̀lú kálàfẹ́ kálọ́bá yẹ nìkan ni kálọ́bá tọ́kẹ́ nìkan máa ti bẹ́ẹ̀ obìnrin àbájọ máa bí fọkọ rẹ̀ lé gbogbo àwọn ọ̀sán ọ̀yẹ́ nìsìn kò sínú lànà Ànábì sallallahu alaihi wasallam dábẹ́ ló bẹ́ẹ̀ nígbà tí àkúmí yarí Ànábì sallallahu alaihi wasallam Ànábì wa máa ń olówó rẹ̀ pé tọ̀ àkúmí yìí náà fi yájẹ́ àwọn òun àwọn àkúmí yẹn kọ́mpléèn wọ́n lẹ́ fi yájẹ́ àwọn púpọ̀ Ànábì wa sọ̀rọ̀ máa ń olówó ẹ̀ àwọn fi yájẹ́ wọn mọ́ so a nínú àwọn àpẹẹrẹ tó tábí ma bí àkúmí ti kékeré bí àkúmí ti kó ti ní agbára kó ti lágbára tó so bó ti wá lágbára tó yìí ọlọ́run bá àdìgbẹ́lá wa fẹ́ ká ronú nípa rẹ̀ ẹ̀yẹn làkúnmí ní pátákó tó jẹ́ pé wọ́n tí làkúnmí bá ní ìrìn fọ́dí ẹ̀ pátákó rẹ̀ òdì ní jẹ́ kò ní jẹ bàtàdí tẹ́lẹ́tẹ̀ rẹ̀ bàtàdí èjẹ pẹ̀tọ́ lágbára yé gbogbo àwọn kọtọ́lọ̀ ọba àríkẹ́lá wá dá sí láì inú dá sí lá òun náà ni pé ìtọ̀ làkúnmí ìwòsàn ni ìtọ̀ rẹ̀ wọn a máa fi

so ká lo ìtọ́ màálù kábi kí àgbo fẹ́ni tó bá mọ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ fẹ́ni tó bá mọ̀ láti ìdèwé àbí tó ewúrẹ́ ni ẹ́ bóyá tó ewúrẹ́ ni wọ́n mọ̀ ni àbí tó ìtọ́ màálù ni ẹ́ àbí tó ọ̀rà fún mi ni ká lò kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àwọn tábà mí ti ẹ̀pàpọ̀ mọ́ kábà mí ti ẹ̀pàpọ̀ mọ́ tí o ẹ́ àwọn ẹlòmíràn mí ti ẹ̀pàpọ̀ mọ́ sí ìṣìnà ẹ́ eléyìí àrọ́ ọ̀nà ìwọ̀n nínú àwọn tó ẹ̀pàpọ̀ mí ti ẹni tó bá mọ̀ nípa rẹ̀ láti fi ṣe òkúta kò sí láì fi bẹ́ẹ̀ o tí ẹ̀ bá ti mọ̀ nípa rẹ̀ tí ẹ̀ bá mọ̀ nípa rẹ̀ kó má lo kó má lo lòkulò kó má lo overdose ọlọ́wọ́ bá àdìjọ́lá wa ẹ̀ nípa ràǹkómi ìpín ẹ wo ẹ̀dá tọ́lọ́wọ́ bá àdìjọ́lá dáa kọ́dà wọ́n ní sí àwọn tí wọ́n bá tẹ̀lé àjò tí wọ́n bá rí tẹ́lẹ̀ ó fi wá bọ́ wọ́n ní wọ́n á máa para fún mi tí wọ́n sì gbé omi lọ rẹ̀ jáde fún ọmọ mú omi tó ní sáà para àwọn àpara fún mi rẹ̀ tí wọ́n bá fún àjò omi rẹ̀ yẹ wọ́n bá pàtó omi mu àkómi ti lọ́jọ́ ẹ̀ ẹ máa so kọ́lá ẹ̀ máa lọ́ lọ́dún kan òun lọ́jọ́ ẹ̀rù nítorí kó mi bẹ̀ àmúgbà tó bá tó fi wá rí omi náà ẹ̀ yóò tún tẹ́gẹ́ ni yóò tún mu yóò tún ṣe yóò tún tọ̀ rẹ̀ síbi tí máa tọ̀ rẹ̀ sí gbogbo àwọn kan wọ̀nyí tọ́lọ̀ ọba àlejò láti sára àkómi yìí lọ́lọ́ ọba àlejò láti pàkíyèsí wa lọ sílẹ̀ bí abàdá ayé sòrò náà ìlànà ìdílé ìfẹ́ ìfàkólékọ́ni fẹ̀yìn òwe ìdílé àkómi ni bọ́lọ̀ ọba àlejò láti dáa tọba tó wá ń tẹ́lẹ̀ ìwọ̀n ló yẹ kẹ́ máa ta ìmórí sí ọba tó dára fún lórí gbogbo àwọn ilé títí àbí sára rẹ̀ tó náà ló yẹ kẹ́ máa pa nǹkan nípa pọ̀má tó náà ló yẹ kó máa pa nílá tẹ́lẹ̀ má tẹ̀lé tó náà ló yẹ kẹ́ máa bẹ́rù gbẹ́rí kẹ́ máa takò lànà àlẹ́ ìtọ̀rọ̀ bá wà ní oṣù tẹ̀lẹ̀ tọ́lọ̀ bá dìgbẹ́lá ní ànábì so ọlọ́run bá dìgbẹ́lá bí léyìí pa sí èsì wa ẹ̀ ó fi pa wá padà ní ó fi pa ìjánu wa ìka ronú ní bara kúmi so ó gba àwọn ọ̀sán láti sọ ìdí ti sọ bá lò ẹ̀ bẹ́ẹ̀ yá ní màbá tó tẹ̀síwájú ẹ̀ wọ́n tó máa dìkọ́ bá àwọn nǹkan mí léwu níbi tó jẹ́ pé gbogbo ẹ̀ pátápátá ẹ̀ ó mú sábẹ́ tọ́lọ̀ bá ní pẹ̀lá ti sọ fún wa náà ní pé abala àyànjú owó náà ilà ní ìdíje ìgbà kò lè pàtó ègbó kọ́ ló dà dá gbogbo tí wọ́n bá ti kọ́ bà lára rẹ̀ òun kọ́ ló dára fún mi ọlọ́run bá ní pẹ̀lá ló dá ọlọ́run bá ní pẹ̀lá ó fẹ́ ká wòye sí ẹ̀ ọlọ́run bá ní pẹ̀lá wá tọ́ka wá sáwọn àwọn nǹkan ní náà tún wà tọ́lọ̀ọ̀bà àdìgbọ́lá ń sọ síwájú nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ọ̀bà àdìgbọ́lá dá ó tún kó àwọn nǹkan mẹ́ta ní tọ́lọ̀ọ̀bà àdìgbọ́lá dákọ tí a bàrà tún sọ̀rọ̀ nípa rẹ̀ tí a bá tún tẹ̀síwájú lọ́la pẹ̀lú ẹ̀dá Allah subhanahu wa ta'ala nítorí ọjọ́ tó ti lọ abẹ́lọ́wọ̀n bá àdìgbọ́lá mọ́tà sí àyíkún lórí ìlànà Ànábì sallallahu alaihi wa sallam abẹ́lẹ́wọ̀ bá ó sàti ká máa wù lórí lórí ẹni tẹ̀lé ó yá máa ìbàjẹ́ níbàjẹ́ àjọrọ̀ bá nìkọ́lá tó ká nínú ìlú ẹ̀nà wọlé ìdáríta wọlọ́pàá tó àlẹ́ وصلى الله على wa dua ẹ̀tọ́ tó wá pè bó wá náà ní àmà tèbó náà ọ̀yá pàlẹ́ ìgbà àwọn ọ̀nà ẹ̀ẹ́dọ́rù sí ní àbíòrò sọ Thank you bẹ́ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ wọ́n ní àti ní a máa yọ jákà pẹ̀lú gàárì pé gàárì náà máa ń sábà fi yọ jákà ebe kìí ṣe gàárì náà ní oúnjẹ táwọn náà máa ń sábà jẹ pé tí kò sí ìgbàlódé tó pẹ̀lú ẹ̀mí so àwọn nǹkan tí wọ́n máa fi yọ jákà àwọn nǹkan tó pọ̀ ni tí agbára yẹn bá ká nínú rẹ̀ ni nǹkan tí agbára yẹn bá ká nínú rẹ̀ òun náà ní oúnjẹ jákà gàrí náà owó gàrí tó fi owó rẹ̀ ní ọdún kan lẹ́yìn àbí gàrí náà mọ̀ owó eh, tálíkà owó rẹ̀ ní lọ síbi owó orí owó lè fi ara ìlọ́dún kan lórí ìtẹ́yìn so àwọn ẹgbẹ́ gàrí náà lágbára ká láti fi yọ ọjà ká láti fi yọ gàgá tó fi lè fòsí ọ̀gá tó yẹ owó owó bẹ́ẹ̀ àǹfààní kan ah, a bẹ́ ti kọ́ra wa nípa ọ̀rọ̀ gàgá tó fi lè àtàwọn abẹ́ yọ àwọn ẹlòmíì máa wà tí wọ́n láwọn ní kíní mútu àwọn mútu mẹ́rin òun náà sọ so àbúrò wá tẹ̀sẹ̀ ìjọba ṣe wáyé nípa rẹ̀ wọ́n ní pé agolo mẹ́rin agolo mẹ́rin òun ní olóṣèlédè mútu kan àwọn ayọ̀ mútu mẹ́rin fún ẹnìkan so wá pé agolo mélòó agolo sixteen tó mútu máa rẹ̀ yọ agolo agolo àwọn kan tó ń sẹ́wọ́n lẹ́kọ́ ní kékeré àbí ike pé ìdílé tí o wọ́n ní ike alábòlú mẹ́jọ bẹ ẹ́ alábòlú mẹ́wàá bẹ tọ̀ ẹ̀ẹ́ máa yá o tọ̀ ẹ̀ẹ́ tó mútu agolosi agolosi tí òun náà ní òsèlè bíi ìgbàgbé òbí yọ ọ̀sán náà ọlọ́wọ́ àdùn. Thank you. lórí pẹ̀lú súnmà ní amásọ̀fà ìdájọba. Náà gbogbo tó bá dé pẹ̀lú náà ọ̀gbẹ́ lọ́la àwọn ìgbé Alhamdulillah. Wọ́n ní ẹ̀nà láti gbọ́ àwọn kan máa ń fi ọlá fún òru tó bá jẹ́ òru jímà tí wọ́n á ń báyìí bí òru ní báyìí tí àwọn mẹ́wàá múra bá ti ìgbà tó yẹ pé oṣù ọ̀gbọ́n náà ní ìrẹ́ ní ẹlẹ́sìn ọ̀pá bìí ìjẹ́ alẹ́ àkọọ́lẹ̀ kan so alẹ́ àkọọ́lẹ̀ kan fún ìgbà àdábì sọ̀rọ̀ àwọn àlejò sábà sọ fún wa pé àwọn tó bá ti jẹ́ pé òun yìí mà ní bá ti wà nínú àwọn ní àjọ sọ fún jẹ́ ìlànà ọ̀pá bìí àdábì sọ fún wa nígbà tó ti fi fún wa àdábì ní ká wá sí àwọn òun so àwọn ìmọ̀ ti wọ́n yíwa pé hikma tó wà ń bẹ wisdom tó wà ń bẹ òun náà ni pé ọlọ́run bá nílò láwọn ọmọ kò fi hàn wá kábàá fi kíni kábàá bá fi kọ́lẹ̀ níbi ìjọsìn tọ́wọ́ ìtọ́ máa ti fi hàn wá ni pé ìjọ òru ni ẹ̀yàn bá gbogbo wà ní àmọ̀sùn náà ni tó bá ti òru jímà òun kálukú tún ta yá ìta àwọn àlùdé so àmọ́ lọ́wọ́ bá nílò láwọn kò fi pa mọ́ fún wa láti fi kábàá fi kíni pé gbogbo àwọn tá a bá ń jẹun náà síwájú kó tó di ọjọ́ òun gan náà nígbà tí èèyàn bá lè pa bọ́jọ́ ládàá pẹ̀lú lẹ́yìn náà ẹ̀ àwọn òrùlé ìṣe ọ̀nà bàná náfìlà tó bá yàn bẹ́ẹ̀ ìyáàmù tó bá ti bá ti bẹ́ẹ̀ ìyáàmù tó bá ti bẹ́ẹ̀ ládàá pẹ̀lẹ́ náà tọ́lọ̀ wà lẹ́tọ́ lórí ti òní tó wọn ní ládàá rẹ̀ so èyí ti pé káwá tí ó káwá fi tágẹ́tì já òru ni wọn fẹ́ẹ́ yẹn so kò sí ẹ̀rí kan pé káwá tágẹ́tì òru náà so káàkà wọn ti gbìyànjú gbogbo àwọn òru yẹn pàpà jùlọ ní mẹ́wàá gbẹ̀yìn ẹ̀rí nígbà tó tún wà ní kámú mẹ́wàá gbẹ̀yìn òun náà ni pé ìgbà míì wọ́n láwọn kan kàdí wọn ní 2029 àwọn kan ní kìíní kan ẹ̀yìn tó jẹ́ pé ní máa wọnú ara wọn àmọ́ ní ọba ti ṣe kíni tó bá ti ṣe ìṣẹ́yà tó ṣe ìṣẹ́yà àti tó kó gbogbo ẹ̀ ẹ̀yìn kó gbogbo gbogbo mẹ́wẹ̀wá èyí tó bá wọ ọkọ́ nínú ẹ̀ ẹ̀yìn tó bá yẹ pé kàlẹ́ńdà àwọn tí wọ́n kọ́ lò ní ìdájọ́ kàlẹ́ńdà àwọn ló fẹ́ẹ̀lì ó lè jẹ́ pé òrùjú ọ̀rọ̀ kan pé òru ọ́ọ̀dì ni ó lè jẹ́ pé òrùjú èsè òtòsílẹ̀ àbùkọ́dẹ̀ àmọ́ tó bá ti mú òun mẹ́rẹ̀wá tó ṣe kíni tó gbìyànjú nínú ìbádà bẹ́ẹ̀ báyìí ti máa ń ṣe yóò ṣe kíni yóò jẹ́ pé ìlú bá wò jẹ́ bẹ́ẹ̀ ó ṣe kíni ó ti kó gbé papọ̀ wallahu ta'ala a'lam bákan náà <clears throat> wọ́n ti ń ṣe lẹ́lá tó kọ́ sí báyìí sallallahu alaihi wasallam ká sí ayẹyẹ lẹ́lá tó ìlàtọ̀ lọ́dún èdè wà sí àmọ́ ẹgbẹ́ ìlàtọ̀ lọ́dún èdè bá máa kó àwọn ìyàjọ́ àdìbàmọ́ sí kíní kalama ìlàtọ̀ lọ́dún àdìbò kání tó jẹ́ pé alájọ́sọ̀láwà ìṣọ́lá ní káfíńtì bá máa jọ́sìn bọ́lá ọba àdìgbọ́lá lásìkò òjò ìdáhùn wá sí ilẹ̀ òjò àwọn ilé àti màtí tẹ́lẹ̀ náà lọ táwọn ti tìlàwá tó kùrán táwọn ti nàwá sí táwọn ti àwọn àgbà àdàbí kọ́ táwọn sọ pé Allahumma innaka afuwwun tó yẹ kùnà àbúwá fáàbù àmì àtàwọn ilé títí àwọn àjọ àbínà táwọn ló mọ sọ̀rọ̀ lọ́rọ̀ ọba àlejòlá tó wúrà àwọn ọmọ ìlú ẹ̀ka máa ṣe kó kálukú dá wà ẹni tí ò bá sínú orí ti kárùn fún mọ́sáàsì kó wà nínú ilé ẹ̀rí ara rẹ̀ nínú ìyànà bílà èyí tó wà lọ lè ẹ̀ẹ́dì ọ̀pọ̀lọpọ̀ wọn láti kọ́ dì máa padà ápò wọn náà nígbà máa ti wá owó mẹ́ta lóòrù wọ́n darí lébà ìdé wọ́n kà darí wá tún bí agbó mẹ́rin ìyá tó kọ́ ní ti kọjá ní ìpòlíṣọ̀ ìjọba ti tẹ́ yóò lọ́wọ́ darí wá tún nípa tí bá ti bọ́yẹ̀ lóòrù ní àtúbà àti yọ́kà bá ti láàárọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí nìsín àwọn wàhálà tọ́lọ́wọ́ bá lè lóòrù kọ́ lọ́rùn wọ́n lọ́la dá mara wa àwọn tí wọ́n sì ń dagbàtẹ̀ gbogbo àwọn kan yà àwọn ọmọdé wọ́n ti wọ́n fẹ́ owó náà wá ọ̀nà àdìgbò ọ̀nà àdìgbò ti àjọ ìdílé láti kọ́ ní ìdílé wọn máa ń tẹ́ sí lóòrù pé àwọn ilé àtòkọ ní tọ́lọ̀ ọba ìjọlá lórí pẹ́ẹ́bẹ́ ó ti wá ta ń kẹ́kọ̀ọ́ ló bá àwọn ẹ̀ka àkiri ó ti wá ta ń lórí àwọn ẹ̀ma jáwó níbo lẹ́fẹ́ kó náà lọ kí lẹ́fẹ́ bí ra gbogbo àwọn ọ̀dọ́ báyìí ti ẹ̀rí àwọn ìgbà tó bá àwọn àti kíni àwọn ẹ̀sọ́jà àwọn èèyàn ní lágbára kíni lágbára tó dúdú kọ́lọ̀ ọba ìjọlá tó ta àwọn ọ̀dọ́ àdá àdá àdìpọ̀ ògbẹ́ ẹ̀bọ ayẹyẹ náà ni bí wọ́n tún burú jáì ẹ̀sẹ̀ tó ti tẹ́gbẹ́rẹ́ ní àwọn ìjọ ní pọ́blẹ́mù tó tún pọ̀ ju tàwọn tó rúkú lọ nígbà tán pẹ̀lú ìdánilé lágùn kọ́ ní ṣé náà rú kọ́ ní ìlẹ́gbẹ̀ sí wọ́n tó wá ń lè ọ̀sán ni wọ́n ṣe ti ẹ tẹ́gbẹ́ ìgbàgbẹ́ ìgbàgbé ìkan náà ni náà wàlé kó sọ̀rọ̀ àwọn ọmọdé lọ́wọ́ lọ́wọ́ Thank you ẹni ìdẹ́gẹ́ ni mi ò gbọ́dọ̀ rí ma Thank you. Ìgbé bí? Wọ́n ní ẹni máa ní ẹni máa lálàá, alábóhun lájọ́ ti pọ̀ pẹ̀lú obìnrin ní ojú oorun ní gbogbo ìgbà tí ó sì níyàwó wọ́n ní máa wò lágbà irú ẹni bẹ́ẹ̀ so ẹni ẹ̀rọ àti màálù màálù bẹ́ẹ̀ lágbà ìmọ̀ lágbà náà kọ́lọ̀ fẹ́ yàwó kọ́lọ̀ lè fẹ́ yàwó ẹ̀hẹ́n nítorí pé ọkàn rẹ̀ ẹ̀rì pé tó wá wà ní ọkàn lọ́pọ̀lọpọ̀ gbà tó wá wà ní ọkàn lọ́pọ̀lọpọ̀ gbà òun náà lá ẹni tó bẹ́ẹ̀ bá kọ́lé náà tó lókè tó sùn àbí tó bá pọ̀ nínú àlámà yíyà ẹ̀ òun náà lè máa fi dé ó náà ní ẹmọ sábà bí lánàá ẹni tó bá tẹ́lẹ̀ abúlé nìkan pé alábúlé rí nígbà múra ti rí àwọn ìyá yìí ó ti wà yìí ó ní nǹkan lọ́wọ́ tó yíyá tí bá ti yọ àrí yàrá ti lé lójú oru nítorí wọn náà ló ti tẹ̀lé ààrẹ sọ̀rọ̀ yàrá jẹ́ díẹ̀ rẹ̀ ló lọ sí ẹ̀ka tó dé tó tẹ́yà bá ti ṣe kíni tẹ́yà bá ti nìkan lálàbà ajẹ́ pé ẹ̀sà àforíkà ẹ̀mí yẹn wà nìkan ẹ̀kú pọ̀ so kéèyàn máa wà á di pé wàá bá

ẹ̀ bàbá ti parí àwẹ̀ náà máa pọ̀ nínú àwẹ̀ yìí máa gba àwẹ̀ níta yóò máa gbégé ni yóò máa di àtẹ̀yẹ yóò máa di ní ara yẹn. wọ́n ní àwọn tí wọ́n máa ń sọ pé tọ́lẹ̀tì wà láti jẹ́ náà àbí farada wà láti jẹ́ náà. so owóró àwọn yóò ní sìn àwọn ní tíátà ni àwọn náà máa ń ṣe wọ́n máa ń sẹ́fẹ̀ wọ́n máa ń dáwọn yẹn lára yá àwọn èèyàn láwọn pé oníwàásí ni àmọ́ nígbà tí èèyàn so òun náà ní bí wọ́n sọ pé àlìjẹ́ náà kọ́lá bọ́lá ọba bíi síta faranda náà ti tóbi tàbí ọba pé faranda yìí náà bẹ́ẹ̀ ti jẹ́ faranda láti jẹ́ náà ẹ̀yìn kọ́lá bọ́lá ọba bíi sínú tọ́lẹ̀ jàlí jẹ́ náà àhà tòkòrò àwọn nǹkan yìí nìkú àwọn ọ̀rọ̀ yóò dáa ní sẹ́bí èyí tó ra fún tọ́wọ́ láti máa sọ ọlọ́run bá gbogbo ọlá tí wọ́n wà ní àdìjá náà àyè so ìgbádùn àdìjá náà ẹ a máa jẹun àní a máa mú ya a máa jẹun ẹ kò sí gbogbo àwọn ya báwọn kò sínú àbìjẹ náà kò sí ní rẹ̀yàn kéré yẹn yíwá ń nílẹ̀ àbí kíníkà ní gbogbo ọlọ́ọ̀bà àdìjọ láì ìsẹ̀mí tó pé ní ó dà tí wọ́n máa gbé nínú ya náà ẹni wọ́n fi ya náà ṣe àwàdà ó jọ bí eré ni ẹ òun náà ti wúra rẹ̀ tẹ́ rẹ̀ náà ni wá gbogbo ah, àti pọ̀ tó yìí ẹ̀yìn bá àti rí méjì ìwọ̀ nínú náà ó fi ayé kí wọ́n ti wá jù sí bàrádà tó nígbà tó ti wá kú láyé òun náà ẹ̀ ń tó ẹgbẹ́ orí rẹ̀ náà nígbà tó kú láyé wọ́n náà yí ti ọwọ́ rẹ̀ padà wọ́n náà ti jẹ́ tó fi ṣe kíni tó fi wọnú àdìjẹ́ náà gbàdẹ́ra tó fi ní wọnú tọ́lẹ́tì tó ń tara rẹ̀ kò sí ti jẹ́ tọ́lẹ́tì ti àjẹ́ náà wá sí ọ̀gbìn ẹ̀mí yáàmà kí ọlọ́run àdìjọ́ láti fi wọ́n tàbí ọ̀gbìn àdá àdá láti ẹ̀mí náà kọ́ tọ́ náà wà á lè sọ́ra náà náà àdéhùn wọn béèrè wọn ní bẹ́ẹ̀ ní owó ẹ̀jágà àjágà yíyọ zakatul fitr sáàpé ìjágà anábì sallallahu alaihi wasallam anábì tẹ́lómi fún wa ṣe pé ní wọ́n yọ látara àwọn oúnjẹ táàmù oúnjẹ oúnjẹ tó gbajúmọ̀ oúnjẹ wọn máa yọ pẹ̀lú dàbínú wọn máa yọ pẹ̀lú ẹ̀wà wọn máa yọ pẹ̀lú ẹ̀sìn wọn máa yọ pẹ̀lú ọkà bàbà láyé àtàrí sallallahu alaihi wasallam oúnjẹ ni wọ́n máa fi yọ ọjọ́ tá yọ àwọn oúnjẹ yẹn láti ṣe kíni láti gbé fún lálíkà fóònù òfin kíni fóònù òfin ilé ìtọ̀sọ̀nù tó àwọn amújà láti fìtìrì sani ayọ̀ yìí táwọn sọ pé a yọ pẹ̀lú kíni a yọ pẹ̀lú owó ni a ní yọ pẹ̀lú oúnjẹ tó dábí yọ eléyìí ó yapa sí ìlànà Nabi sallallahu alaihi wasallam oúnjẹ ni ìlànà tánàbí wá àwọn èèyàn máa mú àwọn dìfẹ́ǹsì oríṣiríṣi wá láti pé ló fà á tí àmì yọ pẹ̀lú owó wọ́n ní tẹ́wá gbé láìsí fún tálíkà láì ló ti pọ̀ lé rẹ̀ ó lè máa ró ló fi ṣe gbogbo àwọn ọmọ eré yìí lórí báyà ní sallallahu alaihi wasallam tí gbogbo ẹ̀ náà níbẹ̀ so ẹnu ìmọ̀táwọn náà gbára wa òun náà ní pé tó wáyé fáwọn tálíkà náà lábẹ́rà tó tó bá wọn ẹ̀ tàbí ò bá wọn tí wọ́n bá kún ló jẹ tán ó lè tún mú ní ìkàmì tí ó lè fún lówó sí ó sáà ní fẹ́ẹ̀sì ọlọ́run sí ibi ọgbẹ́ ó

ẹ̀dá pàtọ́dà Nabi sallallahu alaihi wasallam sábàtà pàtọ́dọ̀ ọlọ́ọ̀bà àríjọlá àríjọlọ́ọ̀bà àríjọlá tó fún aláàrin pé wa ma atakum rasul fàkùdù ìtànà ìgbà mú àmúlẹ̀ ẹgbà wa ma nahakum anhu fantahu tó bá ní ẹkú bẹ́ ẹkú bẹ́ sábàtà pàtọ́dà Nabi sallallahu alaihi wasallam àrí pé tó wà lápọ̀ọ́lẹ̀ náà ni pé ànábì a máa fi oúnjẹ a máa fi yọ zakatul fitri rí so tọ́wọ́ ní káyọ́ àwọn tó múlá káyì pé káàbù jẹ yọ wá káàbì kí náà gbogbo rẹ̀ àwọn tàbá fún jẹ yọ́ a wà nínú kọ̀ọ̀kan balẹ̀ ìwé tó bá ti jẹ́ òfin dàbí kìámà ìdáàbíyọ́ ìdáàbíyọ́ ni ẹni tó fún jẹ yọ́ ó wà láàrin pé ọ̀rọ̀ rẹ̀ wà questionable èsè tó wọ́n lè béèrè lọ́wọ́ orú ẹ̀ pé tó fowó yọ́ ní béèrè fún òní béèrè lọ́wọ́ ẹni tó fún jẹ yọ́ látara pé kíni látàrí àlẹ́ sallallahu alaihi ni ó ti ní ká àkójẹ yọ wallahu náà ọmọ tèmi náà lọ́bẹ̀ ọmọ mi lọ́bẹ̀ ẹ̀rọ ìwòsàn jáde ẹ̀hẹ́n nípa owó yẹn ẹ bá dé àwọn ìlú kan níbi báyìí nílẹ̀ lágbáwá ẹ rí pé tẹ́ tó rí àwọn tí wọ́n ní bùkátà sí láti gba zakati títí tá ń sọ yìí ayọ̀ ayọ̀ rẹ̀ ní ayọ̀ kìnnìkan ní alẹ́ tí ó gbà òun náà ní ìjókòó fún yẹn so ó wà àwọn ìlú wà báwọn kọ́dà àwọn ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ omi náà tó jẹ́ pé báyá bí àwọn ẹ́stéètì míì láwọn bí ẹ́stéètì míì wà tó jẹ́ pé gbogbo àwọn ìlàtọ̀ wà bẹ́ẹ̀ àwọn olówó náà wà bẹ́ẹ̀ so wọ́n ti máa wá ń kakuléètì bá a ti kakuléètì ti di pé ráìtì o lágbára ti ẹ̀ bá ti yọ ráìtì o agolo mẹ́jọ agolo mẹ́rìndínlógún sábà agolo mẹ́rìndínlógún òní sí ìjẹ́ ní ike mélòó ìjẹ́ ní kèméjì èló ní kèméjì wọ́n ẹ̀ ẹ̀ ń gbàdúgbò wà yọ owó kèméjì yóò wá kó fún àwọn organisation ti bá ń gbà owó yẹn wọ́n wà lọ fi ra oúnjẹ yẹn ẹ̀já gbọ́ yóò owó yẹn wọ́n wà lọ fi ra oúnjẹ yẹn kọ́dá irú àwọn ibi tó pọ́jú láti sanwó wọn imú láti ń sọ̀rọ̀ yìí imú láti bàtà láti ramadan mẹ́rin sí ìwọ̀n kó rẹ̀ fún ọgbẹ́ o zakato ti sí òun yìí àmá àwọn ẹni yóò ó dìgbà tó bá kúrò ọ̀la àbọ́nùlá tàbí yọ tó bá kọ̀ọ̀lá àbọ́nùlá ìgbà ẹ̀rọ wà sí ó wà yọ wọ́n wà lọ́kùn sáwọn tàríkà ó láti àwọn tẹ́láwọn ó ti rí wọn ó láti àwọn olóko àbdálà ìlàwálà ìlú wa wọn wà bẹ̀rẹ̀ fún wa irú eléyìí ní ti á rí bá wò ó dàbí tó pé owó lànà bí yọ ni ẹ àmọ́ ó dàbí irú owó pé ẹ kó owó ẹ kó lé sáríkà lọ́wọ́ ẹ owó yẹn báwọn tó ṣe kí ni tó ṣàkóso láti ra nǹkan yẹn tó tó pé wọ́n ní báyìí láìsí lè fẹ́ bí iye وتدخل إليه والله تعالى أعلم سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Hello? Are